náà ni àkùtọ́ mùsọ̀lẹ́ àwọn mìkítà àwọn tí wọ́n tí wọ́n ta fáwọn Muhammad Siddiq ní ṣáwé ọdún kó bá sọ kálẹ̀ sọ́tà lọ́mọ náà kíra tó bá lọ àyà ìwọ̀n àwọn àyà kan kíra tó lọ àwá àti mi suwar kí máa àwọn àyà gbẹ̀yìn Qur'an bá lọ àyà تسليم من بعد الصلوات لا دليل عليه محمد والد كبير معلوم تمام كما آية كانوا قرآني كما كانوا نبقوا ليكوا سيفوها قال الخير يا الله كل ولا يعلم لو أصلا في كتب السنة ليكوا سيفوا كتب السنة قولهم إنه قيهم وثم نقول اللهم صل على اللهم صل على محمد ليع صلاة الله وضع النبي صلى الله عليه وسلم وعاد من أخطاء مقترعة لي وانا مثل قدره فالتي لا يدخل عليها تسرفهم قال سيقاوش قولي يفعل قولي وصلاتكم قال النبي مية بنا صلاة صبعي يجب صلاة وقفروا بين يجمع صباتا ومغرب أكلاي مغرب ما ترك السلام عليه قالوا قولي سلامه في النبي سيقاتي اللهم صلي على عليه اللهم صلي عليه بأن أن الله يقضي له سبعين حاجة في الآخرة ولو بوبسا حاجة تمشي كنتم لي وجع للآخرة وثلاثون في الدنيا يقضي له سبعين حاجة يجيب قدرة تقضي لها الكيامة وثلاثون في الدنيا يبس أجهات يلي ليس لها أثارة, من العلم السيطة كفون نوما لما يلون قراءة خاتم الكبير وصغير بيصرى كما كما حاتم الله في حاتم الكبير ليهم هو عبارة من بعض الأذكار يقولوا يوم قالوا كما ذكر كان أوراد مراقبة مقرعة أتوا وردي كي وقف قصمرا وقف دلالوني قال بصوت واحد ثم أقولهم كنا وهذا من أخطائهم إليه وانا من سكتوا وبعدهم عن الثابت من من أبي صلى الله عليه وسلم أخي الجناسية مثلا لدى صلى الله عليه وسلم بما فيه من أوراد الذي شابها شرك تبين أوانتي أو أنه أورد الجنسيين بسبب فلو يبوان به ما فيه من تشويش على الذاكرين في المسجد أقول رجوعي أقول لهم مين فان ما كما فان سبقوا فائدة عن فائدة أن يقومين رجع في فصل ذكر بعد الصلاة الصبح إلى طلوع الشمس حبيب الكفيرة قريبا ولكن بفضل الذكر لن ينوع الصباح يشيره في يوم أمالي تقوم عن انس رضي الله عنه قال سيدنا انس نسي قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر قبلتنا صلاة في جماعة إنه جماعة ثم قعد يذكر الله قبل ستة مسجلون وباء حتى تسل الشمس ثم في ثم صلى ركعتين وقرأ بذكر الله أكبر هلأوا كعجر حجة عمر تاما تاما الله أكبر وقال جداء موصن إلا دين كتي حاج أتمرى complete complete قال كما صباتا أدوى أنت ذكر ذكر إما قال ذكر إتراء القرآن إما أنت تذكرني أما ذكر ساعة أبدا ما ذكر إتراء القرآن أنت تذكرني أنت تعليمني كثير ما في نور tó bí ní oní 645 ní òun yọrí ìdájí wọ́n á dóbi sẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ wáyé mẹ́fìlà mi ní kéré ẹni wọ́n fún ní lálẹ́ tó ti hàn táàmà sí umra táàmà ọ̀gbẹ́dẹ̀ kọ́ṣà yìí wọ́n lè má wọnú kẹta kàtà nìsín bẹ́ẹ̀ bí kọ́ṣà yìí wọ́n lè má wọnú kẹta kàtà nìsín wọ́n bẹ́ẹ̀ gba kí á kí wọn tán ní àsùbá yẹn kí á lọ sùn padà kí á kí wọn àsùbá tán kí á ṣé pé òun ti lọ kọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ kò sí orú mẹ́ kóòrò o ti yọ pé àkókò tó yọ àti dúkìá ni mo lè o tó yọ àwọn kóòrò tó yọ tó ti sọ lé oníyanà sílẹ̀ rẹ̀ tán nígbà dùhà àbí lọ́jọ́ ìṣẹ̀lá kan pè wà lóṣù kò sọ̀rọ̀ mẹ́ ó di àfa àṣẹrẹ́ ń sàrù kọ́ mẹ́rin àfa pé èèyàn bá ní sùúrù kóòrò bá fi yọ o lè kò sọ̀rọ̀ àmọ́lẹ́bọ̀rùn bá ti yọ ilé o mọ́ kóòrò títí aráàmù mọ̀kúrò ní ó dìwà oòrùn tàbí tí àfẹ́fẹ́ mú wọ́n jẹ ẹni tó bá jẹ tàbí tí ó lè tún bí i kìnnà ṣùgbà tó wá jílẹ̀ agbó mẹ́jọ nǹkan tó wà ó sì àkàtà ẹ̀rọ tó kù ó dìwà ọlọ́dún àkùrọ̀ ìwà náà bá ń tó kó òun yọ náà ó bí ìyàtúbá ní lọ́nà ìlọ́ yọ́lọ́bí jẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ànábì sí síwá lójú kòkòrò pé tó bá pè rún tán ọ̀rọ̀ òkúlà fún òun ẹ̀ka ìjọba wọ́n bá sí mi tó rẹ̀ kí tó bá pè rún tán ọmọ sọ̀kan bí tó yà fi kí n tí bí wọ́n yẹn mọ́ra ẹlòmí ti sọ tí ó ní ẹ̀lẹ́dí bẹ́yú fi kúnà sí sara tí ó tún kàn wáyà lọ lóríṣiríṣi ṣé irú àwọn yẹn tó bá pè rún tán ǹjẹ́ ẹ̀ lè mọ tẹ̀lé tiwọn náà kí ẹ̀ máa lo tu kọ́ńtántì yẹn èèyàn mọ̀ pọ́n tí èèyàn á lè mọ èèyàn lè lò oorun tí èèyàn fi àdúrà pé ìdìbò alójúkúrò ọ̀n tá ń ṣe yẹ tó ń bíyàn nù kí ẹ̀ sọ́n dìbò ìrùn wọn kọ́ ìrùn wọn tó ń tẹ̀lé kí ẹ̀ mọ̀ wà bímọ tí wọ́n ti. ẹlẹ́gbẹ̀ẹ́ ti pé ayọ̀ ọlọ́sìn sọ́nù alukùránì kí lẹ́yìn ìdáfà rọ́ǹkì tẹ́ńsọ̀bù wà ilà rọ́bì kàkàb so wà ilà rọ́bì kàkàb yẹn duawul ibada ni àbí duawul masala ni wọ́n fẹ́ sí mi. ó ti wà àwọn àbá wa lọ pé bẹ́ẹ̀ ìlà fọ̀rọ̀ fọ̀rọ̀ sálámà àwọn mímu ikú bí àdúrà máa ṣe lálẹ́ bí ẹ máa tọkọ mẹ́rin láti ọ̀tá قدرت اللهم إني أعوذ من عذاب جهنم من عذاب القبر من فتنة الله يوم مات من فتنة الدجال وكان اوني اللهم أعني على ذكرك وشكرك وأسلم بكي وإذا فرقت فانصب إني على دبر الصلاة قميني ليني ليش كانت كلمة تريدي والله تعالى أعلم قال يا ما تتقع عبد الله دبر الصلاة أنا قال دبر الصلاة قميني كتب سلامان أقول له قال من كبيرة نور صلاة نان يعني مش قبل في تثبيت الفريق الحمد لله بالصلاة والتذكير أجمع أجمع ذلك السلامة لا تقول نور صلاة نقلي أما ذلك يا بكري السلامة أين السلام عليكم ورحمة الله السلام كيف أقول أولي أستغفر الله والله تعالى أعلم نعم kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàdúrà àmọ́ kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàmì àṣàlẹ́bí òsè bẹ́ẹ̀ wọ́n ti wà always ṣé o sọ́nù náà àyà fifteen nínú kọ̀ àṣùlà fifteen àyà forty four àti àyà fifty four ìtú sùrọ̀ fún ìlú náà kọ́ ni àti Qur'an kalẹ̀ fún wa ní Muhammad sallam kí lè bá àkàrà yíyẹ fún wa ni. ẹn tó kàrà yẹ fún ìjà fún ọdún tó ń sọ́bù وإذا أنت لا يفعل يعني نجوى محمد bí ọlọ́sọ́dẹ̀ wọ́n ní ọ̀pá kùrán tanúsù òkúta nábì ẹgbẹ́lá ní iná láà ọmọ aláìkọta orí sọ́lọ́ nábì ya ayú ọlọ́rí náà mọ́nù sọ́lọ́ aláyì sọ́lọ́lá muhammadi sọ́lọ́lá ọmọdún sọ́lọ́dún ní ọrí ìṣirí ní ọlọ́rọ̀ ìwà Wọ́n lọ sí ọjọ́ ìṣẹ́lẹ̀ ibi tí wọ́n ti ṣe tẹ́tìfẹ́sù igi ní tẹ́tìfẹ́sù igi tí ẹ̀wọ̀ wá jáde wá fún ara rẹ̀ wọ́n wá sọ fún àwọn ìjọba pé ẹ̀rọ sí igi ohun òde fẹ́ ẹni yìí o tí wọ́n fún igi ẹ pẹ̀lú agiri ṣé igi ẹ so bóòlù àdúgbò yìí oníbìtẹ̀ ẹ̀rí bẹ̀ ọ̀pá ìṣẹ̀fí òun náà ló jáde wá gbogbo mọ́tò yìí wọ́n yẹ kí wọ́n sẹ́kù lè náà àwọn àrùgbé olómi lọ wọ́n yìí ìgbà kí ni ìgbàlú pé nígbà tó dúdú mọ̀ sí yẹ ìgbà ìjìnlẹ̀ yẹ kò kò so nígbà tó lọ́n fara mọ́ kó wọ́n aṣọ ìjìnlẹ̀ yẹ ọ lè gbé àwọn jẹ́ ń pààyàn nínú ètò ìjìnlẹ̀ ni màá lè ní kíkọ́ ọ̀pọ̀ ìyàwó ọ̀pọ̀ aláìsí láti rẹ̀ ìyàwó náà kò náà ń arábìnrin láyà lẹ́nu àwọn ẹ̀rí ni arábìnrin láyà lẹ́nu sọ̀rọ̀ ìgbà tí lọ́kọ̀ ọwọ́ lè bá àlejò ní yàrá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá mi fi lọ́kọ̀ mi ò sì gbà ó ní ìgbésó nù ní alhamdulillah nígbà tí mo mọ̀ pé àwọn obìnrin nílẹ̀ ìgbà gbà báyìí wọ́n fún wọn ní yàgò tó bá wọn gbà báyìí. ìgbà pé ìgbà lọ́sọ̀ọ́sọ̀ bìnrin tí wọ́n gbà àmì ìdílé ọgbọ́n náà nìkan àgbà ìdílé sí náà nù ó di yé wa bó ti rí nìyẹn wọlé láwọ àmọ́ obìnrin láti fún mi ọ̀kọ́ra máa ọ̀kọ́ra máa fẹ́ o nù ó di yé wọlé láwọ ti àlàlà náà. sọ́yà kí mùsùlùmí ọgbà àgbà gbọ́dọ̀ pé gbogbo ara mọ́ rí kiri ti òun àwọn kan náà ń ṣe òun. ó ti wá rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀rẹ́ kó wọ́n ṣe.

ìrún zoro kíkọ́ọ̀kì kò sí kí gbogbo ìgbà kọ̀ọ̀kan ìrún asper bẹ́ẹ̀ ìrún mádé kọ̀ọ̀kan nígbà mẹ́ta mẹ́ta kúrò àyẹn ìrún ṣáì bẹ́ẹ̀ pẹ̀lú ìgbọ́nà gbogbo abúlé àwọn alájẹ ibi tó ní kò la ọlọ́sùn alẹ́ ọwọ́ rẹ̀ báyìí kó káàtì kò sí o kọ́lẹ̀ ọkùnrin lọ́ọ̀kọ́ àti náà ìjọba gbogbo ojú rẹ̀ gbogbo ara rẹ̀ bọ́ọ̀lù bí bẹ́ẹ̀ bá tó ń gbà ìjọba lọ́ọ̀kọ́ àti náà ìjọba gbogbo ara ẹlẹ́mẹ̀ta ibi àwọn ọ̀sọ́tọ̀ tí ó ń fún wa nìyẹn ó gbé wa yóò gbọ́ ọba abúrò ní sí ìṣàlá fún ìtara wọn àgbẹ̀rẹ̀ náà kí lọ́kùnkùn ó máa kí lọ́kùnkùn ó máa kí lọ́kùnkùn jẹ̀máà من سنة رب سنة الجماعة هو في ذمة الله لم يكن أصباء الجماعة هو أن يعبدوا سولوا با إذا إلا كايب على بي كايب على بي كايب على بي يري نورا يودي دعا والله تعالى عالم نعم tàbí fún ẹni tọ́wọ́ pé wọ́n ti gbà pé wọ́n ti ṣe wọ́n ti ṣe òun lọ́wọ́ báyìí ẹgbẹ́ nìsín iye abáyìí sọ fún ó sì kírun jàmá ìgbà ní káyẹ tí ọlọ́ ni wọ́n ló ṣe ìgbà ìmọ̀ tí Agbọ́ ọ̀nà ìdúwọ́ ọ̀pọ̀ ìrún jẹ́mọ́ ìrìn àgbẹ̀rẹ̀ sí láǹfààní náà. Ó gbẹ̀pọ̀ àwọn àgbàlá ń bí láwọn kan láti fi gba agbára yẹn káwọ́pù yẹn kò gbọ́ kú ti sọ̀rọ̀ wọn kó ti sọ̀rọ̀ ọlọ́wọ́ balẹ̀ kẹ́lẹ́ kó máa bẹ̀rẹ̀ ó di wa ó di kọ́mpẹ́ntì wọ̀ kó ti sọ̀rọ̀ ní yóò máa wọ́ lọ ni ìpàdé àmọ́kọ̀ ẹ̀rọ ẹ̀wù ẹ̀wọ́ yóò fi òkèlè ẹ̀wù ẹ̀wù sàrẹ̀ ó di wa kó ti sọ̀rọ̀ tó ní aka ẹ̀bí yorùbá sọ̀rọ̀ ó di wa àmọ́ kó máa lula kó máa lu àwọn ọ̀rọ̀ wọn náà nìkan kó wọ́n sọ̀rọ̀ yá yìí báyìí ó ti سبحانك الله وبيبك حسن ولا إله إلا أنت نتف حكم سبيلك سبحان ربك رب عزة ما يتكون السلام على المسلمين الحمد لله بالأمين